bò ni àárín fi ọ̀padà ẹ̀gbọ́n mi gbọdọ̀ pé mo yọ́ bọ́ta wá fún ọ. àlàáfíà kò lè mi. ẹ ǹlẹ́ pẹ̀lẹ́. atorí mò ń béèrè. kí máa ní kílẹ̀ o atorí bẹ́ẹ̀ o ṣé landlord. sọ́nù ó sọ fún wa pé òun ò kọ́lé. ẹ nínú ìwé tàgbọ́ fáwọn landlord. kò sí wàhálà sápè wa. ẹ mọ́ bínú o sí èsè pé ẹ fẹ́ gbalé. mọ́ bínú ti wọlé òun. ṣé n tí n bá ràn ọ ló jìṣẹ́ so sì mọ ìwé iléèwé báyìí. ẹ mọ tèmi ṣe ń béèrè tí mo ń béèrè mo nífẹ̀ẹ́ yín ni sẹ́rí ẹ tẹ́ bá ilé wa yé ìṣẹ̀lẹ̀ téèyàn lè gbà ilé wàhálà ilé ìyọnu ilé ìjọ̀gbọ̀n ni ṣe rí àforí tẹ́ sọ gangan àwọn gangan bàbá wàhálà ẹ lè lẹ́mìí wàhálà àwọn tẹ́ bá bí o. sọ hmm. àmọ̀ pé bó o ṣe wà yìí wọ́n máa lé àjẹ́ lóko pa ni wọ́n lè lè olóko torí tí ọ̀kan tọ́ wá bẹ̀rẹ̀ sí ní kakọ ní ìsìn tálákùntà ọlá kùsàlùkùtà wọlé kó o pe èèyàn wá. torí pé mo advice yín. fàlífàìsì rẹ lọ. a ti sọ bẹ́ẹ̀ fáwọn kan náà rè tí wọn gbọ́ wọn padà regret ni ọlọ́mọ jẹ padà kábàámọ̀. ṣé kábàálẹ̀ wọ ní àbẹ̀wò síkẹ́tà àǹbọ̀là òsì. ebe ní fóònù ẹbí fà. ǹlẹ́ o àwọn yẹ̀rì ní bíi tí ọ̀wẹ́ kù ẹ dàpọ̀ sí kábàámọ̀ wọ̀ ní ọ̀gá. ta ló tọ̀. taxi driver ni fíìmù adìlẹ̀. ẹ bá lè páàkì sí. lọ́jà ọba ni. ẹ wá lè ṣèdè yìí ah. àìrìn ìkú lò. ẹ lẹ́ o. yóò sí o. àtòrí àbìkí ni a ń pè ọ́. àtòrí bẹ́ẹ̀ wù mí irọ́ ẹ̀ báyìí. ẹ ti fẹ́ pètè ni wọ́n máa pe àtòríbọ̀ jẹ́ńdẹ̀ àtòríbọ̀ skibọ̀. n bèrè pé igun lẹ gbé wọ́wọ́ bí ẹ ti ń kọ́fà lọ. ẹ lò awo kéńké lórúkọ mi àwọn ẹbí yín náà sì parapọ̀ tọ̀ àtòríbẹ̀wò oníyànjẹ ni o wọ́n ní nígbà tí àtòríbẹ̀wò pa àbúrò rẹ̀ ló bá jogún ló bá kò lóhùn kò fóun bẹ̀ wọ́n mo ní kí ló dé wọ́n láwọn ọmọ onílé sì nídìí àti lólé bàbá wọn ní ìsìn pétọ̀ kí n wá gbìyànjú kí n bá wọn gbẹ́bọ kí n pa torí mo ní àhà èmi ọ̀wà ní pa torí ìwà pálásẹ̀ fàtòyìn ní ìdálá pẹ̀tọ̀ àtòrí o ojú mi wọlé kẹrù rẹ kó o sì mọ lọ kò jù bẹ́ẹ̀ lọ torí ìfẹ́ wàhálà kan má bàa pa ọ́. mo rò pọ̀ fọ́ fún ojú. ṣáà ẹ̀. Eh! bí ẹ bá tiẹ̀ rán ìsìn ẹ̀sìn ẹrú ṣé ò ẹ abo jẹ́ńkẹ́rẹ́ àbíkí lẹ́gbọ́ abo tí. ẹ̀rọ àgbà tí mò ń sọ sí ti yí sí nǹkan oṣù. kò tí ẹ yé mi ewé tẹ ẹ já tí ìwé ẹ fi láyà láti wá ọba mi wípé èmi jogún lé dákun torí ọlọ́run. níbo ló ti sáré tiẹ tẹ ìgbára ẹbí tèmi ò fi wá bá wọ pé ìwé ẹ ni yóò lè jáde nínú ilé wọ́n ní mo pa àbúrò mi àbúrò mi jẹ́ mi sòro ni. kò sí wàhálà lẹ́ o ajogun lé tó lóun ò ní kú mọ́. kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan tó wàá pàbúrò ẹ̀ dùgbò ọ̀fẹ́ jogun ilé àtòrí nítorí ọlọ́run àtọ́ torí bọ̀ àtọ́ tẹsẹ̀ bọ̀ sọ kò sí tó fẹ́ kàn yìí tèmi ní pé tó bá fẹ́ sáré gbé express débi tó lérò wọlé báyìí kọ́ ká sọ rẹ. mẹ́wàá ló tó rẹ títí ah. ìrú ewé tó lè já. Ah. ẹni àpọ́nlé mo pè ọ́ àṣẹ́ni ẹ̀tẹ́ ni o ti wá bọ́ síbi tó ti wá tẹ báyìí wò mí dáadáa tó bá yẹ pé lóòótọ́ ló ń bí ọ ah. tó bá pé ọ̀fẹ́ sáré sá lọ wọn kò kó onú lé ọmọ pé mẹ́ni mẹ́ni wèrè wà ń lẹ̀. jọ̀dẹ́ bo ló ti lọ sáwọ́ gari. níbi tí wọ́n ti ń kó fani. Ah, ẹ lọ dákun àwọn mélòó ló ṣe rí èmi tí mo bá wọn sanwó mi lẹ̀ mọ̀ rúru mo dé lọ bọ̀ sọ pé mo bá ọjà rẹ̀ wẹ̀wá jẹ̀dọ̀ ní ọlá mọ̀rúurú kọ́ mọ̀rú gbẹ̀gbẹ̀gbẹ̀ ni ìwọ àyíká lọ sọpọ́ sáwọ́ mọ̀rúurú wọ́n tó yẹ pé àwọn àjẹ́ rẹ̀ ti fọrùn kẹ́ láìfọ̀ àwọn ti kú dànù àwọn ẹyí òsì ẹyẹ ládàá ẹyẹ tó yẹ pé ọmọ kékeré ní tààrà tàkùrọ̀bà tí wọ́n fi mọ́ pa wàhálà mọ̀rúurú kọ́ ọba sọ pé bòrí ẹlẹ́mọ̀ sọ ni. ẹ̀ta ló lórí ẹbí tó pilẹ̀ ṣáájú tó wá bá rù rẹ̀ yẹn rí wọ́n mo fẹ́ gba kó o sún jẹbi ìsúyà kan tó o wá lọ gbà wọn tẹ́náǹtì ní sẹ́ni bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí tó ká jẹ́ níbẹ̀ jẹ̀jẹ́ ìdí tó fún tó bá tẹ̀bẹ̀ yọ ọbẹ̀ jẹ̀yẹ̀ jẹ ni yọ ọmọ ìjẹ́ yóò sì jọ irú ìkórí ọmọ ìwé ẹ mọ nídùú lábẹ́ ìsepọ̀ tó yìí ni bẹ́ẹ̀ mo sọ fún ọ. ẹ wá gbà mí ẹ lọ mọ́mọ̀ jẹ tó lókun èèyàn lọ́rùn ṣé ìwọ náà tó fẹ́ tẹ̀ lámúrò mi. Ah, ah, èmi wá jọ iṣu yàtọ̀ ọmọ pa èmi èmi ọ̀sà díẹ̀ kérésì bọ́ ọ bá ro kúrò mí pápá àpàbáyì gbogbo yín pátá ẹ dẹ̀ra yín lẹ̀bi ẹni dẹ̀jẹ̀. your is pushing you orí ẹ ti ọ sọgbọ ẹ nígbà tó mi bá ń ti ọkọ kinú bẹ́ẹ̀ lórí ẹsẹ ti ọ èmi lọ lẹ́nu gbàgà kí n jáde nílé mi. ilé ilé ìwé wọn kọ́ ilé àbúrò rẹ ah! sọ̀rọ̀ lọ́kọ. sábùrò ọtí ẹ ní. sọ wọn náà kọ́kọ́ gbọná sọ̀rọ̀ lọsọ lẹ́nu ojoogun àbúrò rẹ o tún wàá múra kankankan bí a ah, ó ń gbèsè gidi. ẹlẹ́ mi ọ̀sẹ̀ ni èèyàn mi ọ̀sẹ̀ rẹ̀ àná ah, mi wọ́n láwọn làwọn. kí ló dé wàá jáwọ́ ọmọ ní ojoogun rẹ̀ mo ń bọ́ sílẹ̀ rọ̀ ni àtọ́rí ò wo mi tán bá bí ọ̀dà tán bá bí seventy àti eighty five rẹ̀ dáa so ilé tó ń wọ yìí mo fún ọ ní just three days so sí gbọ́ tó bá kókó ń bẹ. just time. ọjọ́ mẹ́ta péré mo fún ọ. sẹ́yìn tó máa ń tọ́. èmi ní sàlàyé ibi tó gbà ní lọ fún ọ. ní ti ràn sí ọ àti lójú àìsàn lójú ọ àwọn ọ̀dùn ayé tí máa jẹ ni ṣe pé sú ọ̀nà fífa ẹ̀jẹ̀ wọ́n sì mú ọ báyìí ló sì bẹ wá bẹ́ẹ̀ mo sọ fún ọ. ìwọ ọmọkùnrin ìwọ ọmọkùnrin kó o sì mọ́rìn kúrò láyé láì dágbére. lórí ilé tí mo tí mo ṣe wàhálà lé lórí nígbà àbúrò mi ńkọ́ ṣé n ò wá yọjú sí kó tó di pé ẹ ṣùpá tẹsán. èmi ló bá rà tọ́lọ́sọ̀rọ̀ ní ìsọ̀sẹ̀ lu bí agbada ojúkú kí ló bá dáná àgbà náà wọ́n mi wọ́n mi àtọ́rí eh, ẹ̀yin náà tẹ gbégo lórí burúkú sọ tẹ́ bí Awólọ́wọ̀ MKO lóṣòdì tẹ́ bá bí alájà yín dà tẹ́ bá bí dà ẹ má bàa láńlọ́ọ̀dù yín sọ ìwọ tó ṣe ti bí apẹrin wo gbọ́ kò pònú ni tó ti gbọ́. èmi ni wọn bá wí tọ̀ lẹ́nu sọ̀rọ̀ fún un tọ̀ lu ẹnu tọ̀ lu ẹnu. àwọn ọmọ èmi èmi ẹ̀ sí èèyàn bíi tiẹ̀. ẹ̀sọ́ wà gbọ́ tọ́ sọmọ mi. tọ́ ọba kọjá wọ ọwọ́ kan ní fún tí ń gbénu mi lásán tọ́ ọba mọ̀. kí ni gbénu ẹ. tọ́ ọba mọ̀ tí ń gbénu. kí lọ jẹ́ ẹnu. kẹrẹ bí ọmọ kan. ó rí kò bẹ́ẹ̀ mọ́. ọ̀dà. bẹ́ẹ̀ tó bá di ọ̀tún láti padà sí máa bọ́n bí ṣé ẹ mẹ́bọ̀ kàkà sí kagúnláyà mm. ìyá yìí lọ́ba. ẹ̀kọ́ sixteen ní kó bẹ́ẹ̀. ní kọ́ ọ̀rà ẹ̀yìn wà tún kẹyìn tàti tún. kọ́ wá ara ìgò epo onígun mẹ́rin kó tulé lórí ọmọ ọ̀rọ̀ gbèdè ọmọ ọ̀rọ̀ gbèdè kò sí wàhálà sórí ìwà bọ̀ kẹyìn ọgbọ̀n ni. tó o bá tún nàka sí mi lọ́wọ́ ò ní rí kan rẹ mọ́. ọ̀rẹ́ ìhàn àbójú yẹn. ok bó ti yẹ kó àbọ̀ ẹ̀ ló jẹ tó o bá jẹ eléyìí lásán mm. ọmọ sùgbẹ́ ọ̀la lórí ibo ìdúró ọjọ́ rí ìdúró ọmọ ìjọ rí. ó tiẹ̀ lọ́jọ́ tani kó bá tiẹ̀ lọ èmi àwòrán bá sọ̀rọ̀. ẹ wá gbà mí ọlọ́mọ mọ̀ kí n dáràn. bọ́ ọ bá bẹ̀rẹ̀ yọ jí ọ bọ́ ọ bá tọ̀ ìdúró ọmọ ìlànà rẹ báyìí gbogbo ní wàhálà ìdúró ọ̀pá yìí. <laughs> ẹ wá gbà mí ẹ wá ní sọ́fẹ̀ tí ẹ fi kó lẹ̀ orí ẹ yí. yàkàlú yàkàlú gàgán gàgán gàgán yàkàlú yàkàlú ọ̀hún torí àṣẹ ti ẹ̀rẹ́ ní tó ti ẹ̀lẹ́ wálé tó lè wá lu yìí pamọ́ nínú inú mi wá ń dùn bí wọ́n ti ń para fún yóò dàbí kí wọ́n mú búlọ̀kù kan fi yọ gbogbo eyín wá gbé. ẹ wá gbà mí ẹ wá gbà mí. ẹjọ àtúrí baba landlord so ẹ̀yin lẹ pa àbúrò yín tẹ lè jogún ilé yà mí. a ẹ̀gbọ́n ní ìwé ìtàn ni ẹ̀gbọ́n mi àwa gbọ́. ẹnu rẹ bí etí abí obìnrin èmi nìyẹn tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tọ́ orí iye burú. wọ́n ní ẹ fi ilé ẹ̀kúrò yín lẹ̀ ẹ wo ojú ẹ sí yín ló ti sú. ojú ẹsìn tèmi. tójú ẹsìn tèmi bá wá rọ bàbá dókítà bàbá bàbá yóò lè wọnú rẹ tó lójú ẹsìn mi ni ọ̀pá yìí. irú lọ padà padà ṣé mo pé wọ́n ní tẹ́ ẹ̀ bá kúrò nínú ilé fún ọjọ́ mẹ́ta wọ́n ní wọ́n pa yìí ni wọ́n ní bá ọrùn yìí lára. ìgbà yẹn pàwọ́ ẹ̀ pàwọ́. ṣé lóòótọ́. ẹ bá wẹ̀rẹ̀ rẹ̀ dàtọ̀ orí o tó lè dájú o tó rọ̀ mọ́kò. ọ̀fọ̀ ọ̀rọ̀ kì í gbàgbé orí ọ̀ká wọ́pọ̀ mbẹ́ wọ́n kọ̀ọ̀tún òwèrè níbi ìbèbí òkè ìbí ọmọ ẹ wọ́n ló lẹ́nu ọ̀gá ẹ̀kọ́ pa. ẹ ayé tí ó bàbá náà mo ti rí lórí èmi ni mo máa bá tó oníbẹ̀rẹ̀ sí ọ́ wọ́n lé wèrè o tó jẹun ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tí a bá bí ọ̀rẹ́ tí a bá ti padà bọ̀ ọ̀pẹ̀lẹ̀ ni ọba àmúbọ̀ ẹ wá gbà mí àmàlẹ̀ bí òfò tí wọn àmàgbà ọmọ lọ ra búlọ́ọ̀kù àfù tí mo fi tó gbogbo ìgbàsẹ̀ lẹ́sẹ̀ mo táìsì ẹ̀tàn ẹni wẹ̀rẹ̀ nìyí mo jogún lòun o bí má jogún ẹ̀ náà ẹ̀jọ̀gbọ̀n yọ àìlọrùn ni.